ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ó ní ibodè ẹnu apá kìíní a ó kà láti inú ìwé Jóòbù orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin ó kà báyìí pé ta ló ń kọ́ ní ohun tí ẹ̀ ń sọ wọ̀nyí irú ẹ̀mí wo sì ní ń gba ẹnu yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyè ṣe jẹ́ sí ọ̀rọ̀ sísọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àti ẹ̀mí wọn ò ṣe é pín níyà gẹ́gẹ́ bí kò ṣe ṣeé ṣe fún ènìyàn láti sọ̀rọ̀ láì fi èémí síta. Si gbogbo àwọn tó ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbé ayé gẹ́gẹ́ bí ìwé Genesis ṣe ṣàkọsílẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ nípa ìbáṣepọ̀ láàrin ẹ̀mí àti ọ̀rọ̀ Ọlọ́run irú ìgbé ayé tí ènìyàn ó gbé bí yóò ṣe dára tó ó ní í ṣe pẹ̀lú irú ohun tí ènìyàn fi ń bọ́ ara rẹ̀ lára àti ní ẹ̀mí. E ìdí nìyí tí ọlọ́run fi fi àyè gba àwọn ọmọ ìsírẹ́lì láti la ọ̀pọ̀lọpọ̀ làálàá àti ebi kọjá ní ìrìn àjò wọn ní aginjù nípa èyí wọn á ní ìmọ̀ àti òye rẹ̀ wípé ènìyàn ò gbọ́dọ̀ wà nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tó ti ẹnu ọlọ́run jáde gẹ́gẹ́ bí ìwé Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ kẹta ṣe kọ́ wa. bí àkàrà ṣe jẹ́ sí àgọ́ ara wa yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ jẹ́ sí ẹ̀mí wa jésù fúnra rẹ̀ sọ nínú ìwé jọ johannu orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlé ní ọgọ́ta pé ọ̀rọ̀ tí mo sọ fún yín ẹ̀mí ni ìyè sì ni pẹ̀lú nínú ọ̀rọ̀ ni agbára ìyè àti ikú gbé wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú rẹ̀ ni agbára ohun rere àti ohun búburú náà gbé wà a lè rí eléyìí nínú ìwé deuteronomy orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹẹ̀dógún àti ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún. ìbéèrè ńlá tí mo ní láti bi wá lónìí tí mo sì fẹ́ kí a gbé yẹ̀wò òun ni eléyìí. irú ẹ̀mí wo ni ó ń fún àwọn ọ̀rọ̀ tí ìwọ ń sọ ní agbára? ṣé ẹ̀mí tó ń mí ìyè síta ni àbí eléyìí tí ó ń mí ìkú? ìwé Jákọ́bù orí kẹta ẹsẹ̀ kejì jẹ́ kó yé wa wípé gbogbo wa pátápátá lè à ń ṣe àṣìṣe ní ọ̀nà kan tàbí èkejì bí ẹnìkan bá wà ẹni tí ó lè kó ahọ́n rẹ̀ ní ìjánu ó ní irú ẹni bẹ́ẹ̀ ni ẹni pípé tí ó sì lè fi gbogbo àgọ́ ara rẹ̀ sí abẹ́ àkóso ara rẹ̀ ẹ máa lọ lónìí kí ẹ máa rántí wípé ẹnu ni ibùjókòó àṣẹ àti pé ọ̀rọ̀ tí à ń sọ pẹ̀lú ẹ̀mí ni sọ gbà gẹ́gẹ́ bí àdúrà ọ̀rọ̀ ọlọ́run lórí ayé ara rẹ àti lórí ìgbé ayé rẹ ẹ̀mí ọlọ́run yóò sì mú ọ̀rọ̀ ọlọ́run tí ò ń sọ nì wá sí ìmúṣẹ lórí ayé rẹ ǹjẹ́ ìwọ tilẹ̀ ń gbọ́ mi tí o sì tí ì gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tí o sì fẹ́ ṣe eléyìí lónìí níbikíbi tí o bá wà di ojú rẹ kí o sì tẹ orí rẹ ba wí báyìí tẹ̀lé mi pé Jésù olúwa mo jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí wá sínú ayé mi lónìí kí o sì máa ṣàkóso ayé mi jẹ́ kí n gbé ìgbé ayé mi fún ògo rẹ ní ìkẹyìn ọjọ́ kí n sì bá ọ jọba jésù olúwa tí o bá gba àdúrà yìí pẹ̀lú mi káàbọ̀ sínú ilé ọlọ́run ìwọ náà ti di ọmọ ọlọ́run nìyẹn à ń gbà ọ níyànjú kí o darapọ̀ mọ́ ìjọ ọlọ́run ní agbègbè rẹ eléyìí tí ó gbàgbọ́ nínú ẹ̀kọ́ bíbélì tí ó mú yányán kí o sì máa bá àwọn ènìyàn Ọlọ́run gbé. Àyọkà látinú Bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan. Èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já. Lónìí a ó kà látinú ìyìn rere bí a ti kọ́ láti ọwọ́ Matthew orí ogún títí dé orí kejìlélógún ẹ máa bá wa ká lọ. matthew orí ogún. ìjọba ọ̀run dàbí baálé ilé kan tí ó jáde ní òwúrọ̀ kùtùkùtù láti lọ wá àwọn òṣìṣẹ́ sínú ọgbà àjàrà rẹ̀ lẹ́yìn tí ó ti gbà láti fún àwọn òṣìṣẹ́ náà ní owó fàdákà kan fún iṣẹ́ ojúmọ́ ó ní kí wọ́n lọ ṣiṣẹ́ nínú ọgbà àjàrà òun ó tún jáde lọ ní agogo mẹ́sàn-án òwúrọ̀ ó rí àwọn mìíràn tí wọ́n dúró ní ọjà láì ṣe nǹkan kan ó sọ fún wọn pé ẹ̀yin náà ẹ lọ sínú ọgbà àjàrà mi n ó sì fún yín ní ohun tí ó bá tọ́ wọ́n bá lọ ọkùnrin náà tún jáde lọ ní agogo méjìlá ọ̀sán àti ní agogo mẹ́ta ọ̀sán ó tún ṣe bákan náà nígbà tí ó jáde ní agogo márùn-ún ìrọ̀lẹ́ ó rí àwọn mìíràn tí wọ́n dúró ó bi wọ́n pé kí ló dé tí ẹ fi dúró láti àárọ̀ láì ṣe nǹkan kan wọ́n dá a lóhùn pé nítorí ẹnikẹ́ni kò gbà wá síṣẹ́ ni ó sọ fún wọn pé ẹ̀yin náà ẹ lọ sínú ọgbà àjàrà mi nígbà tí ọjọ́ rọ̀ ẹni tí ó ní ọgbà àjàrà náà sọ fún ìránṣẹ́ rẹ̀ pé pé àwọn òṣìṣẹ́ kí ó fún wọn ní owó wọn bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí ó dé gbẹ̀yìn títí dé ọ̀dọ̀ àwọn tí ó kọ́kọ́ dé nígbà tí àwọn tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní agogo márùn-ún ìrọ̀lẹ́ dé wọ́n gba owó fàdákà kọ̀ọ̀kan nígbà tí àwọn tí wọ́n kọ́kọ́ dé ibi iṣẹ́ dé wọ́n rò pé wọn yóò gbà owó fàdákà kọ̀ọ̀kan lọ ṣùgbọ́n owó fàdákà kọ̀ọ̀kan ni àwọn náà gbà nígbà tí wọ́n gbà á tán wọ́n bẹ̀rẹ̀ sí í kùn sí ọlọ́gbà àjàrà náà wọ́n ní wákàtí kan péré ni àwọn yìí tí wọ́n dé kẹ́yìn ṣe ó wá san iye kan náà fún àwa àti àwọn àwa tí a ṣe iṣẹ́ àṣelàágùn nínú oòrùn gangan ṣùgbọ́n ọlọ́gbà àjàrà náà dá ọ̀kan nínú wọn lóhùn pé arákùnrin n kò rí ọ jẹ àdéhùn owó fàdákà kan ni mo bá ọ ṣe gba ohun tí ó tọ́ sí ọ kí o máa bá tirẹ̀ lọ nítorí ó wù mí láti fún àwọn yìí tí wọ́n dé kẹ́yìn yìí ní ohun tí mo fún ọ àbí n kò ní ẹ̀tọ́ láti ṣe ohun ìní mi bí mo ti fẹ́ ṣé ò ń jowú nítorí mo ní inú rere ni bẹ́ẹ̀ gan-an ni àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú àwọn ará iwájú yóò di èrò ẹ̀yìn. bí jésù ti ń gòkè lọ sí jerúsálẹ́mù ní ọ̀nà ó pe àwọn ọmọ ẹ̀yìn méjìlá sí apá kan níkọ̀kọ̀ ó sọ fún wọn pé. lílọ ni à ń lọ sí Jerusalem yìí o wọn ò fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn amòfin lọ́wọ́ wọn ò sì dá a lẹ́bi ikú wọn ò fà á lé àwọn tí kìí ṣe Júù lọ́wọ́ láti fi ṣe ẹlẹ́yà láti nà àti láti kàn mọ́ àgbélébù ṣùgbọ́n ní ọjọ́ kẹta ó jí ìdìde. nígbà náà ni ìyá àwọn ọmọ Sébédè wá sọ́dọ̀ Jésù pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó kúnlẹ̀ ó ń béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ̀ jésù bí i pé kí ni o fẹ́ ó ní. gbà pé kí àwọn ọmọ mi méjèèjì ìjókòó pẹ̀lú rẹ ní ìjọba rẹ ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì. jésù dáhùn pé ẹ kò mọ ohun tí ẹ ń béèrè ẹ lè mú nínú ife ìrora tí èmi yóò mu. wọ́n dá a lóhùn pé a lè mú ó sọ fún wọn pé. lódodo ẹ ò mú nínú ife mi ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún mi àti ní ọwọ́ òsì mi kò sí ní ìkáwọ́ mi láti fi fún ẹnikẹ́ni ipò wọ̀nyí wà fún àwọn tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn mẹ́wàá yòókù gbọ́ inú wọn ru sí àwọn tẹ̀gbọ́n-tàbúrò méjì yìí ṣùgbọ́n jésù pè wọ́n sọ́dọ̀ ó ní. ẹ mọ̀ pé àwọn aláṣẹ láàrin àwọn aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn àwọn ènìyàn ńláńlá láàrin wọn a sì máa lo agbára lórí wọn tiyín kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ pàtàkì nínú yín ní láti jẹ́ ìránṣẹ́ yín ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ aṣáájú yóò ṣe ẹrú fún yín nítorí ọmọ ènìyàn kò wá pé kí ènìyàn ṣe ìránṣẹ́ fún un ó wá láti ṣe ìránṣẹ́ ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. bí jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti ń jáde kúrò ní jẹ́ríkò ọ̀pọ̀ ènìyàn tẹ̀lé e. àwọn afọ́jú méjì kan jókòó lẹ́bàá ọ̀nà nígbà tí wọ́n gbọ́ pé jésù ń kọjá lọ wọ́n kígbe pé. ọmọ dáfídì ṣàánú wa. ṣùgbọ́n àwọn ènìyàn bá wọn wí pé kí wọ́n panu mọ́ ṣùgbọ́n ń ṣe ni wọ́n túbọ̀ ń kígbe pé. olúwa ṣàánú wa ọmọ dáfídì. jésù bá dúró ó pè wọ́n ó ní. kí ni ẹ fẹ́ kí n ṣe fún yín. wọ́n dá a lóhùn pé. olúwa a fẹ́ kí ojú wa là ní. àánú wọn ṣe jésù ó bá fi ọwọ́ kàn wọ́n lójú wọ́n ríran lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá ń tẹ̀lé e. mátíù orí kọkànlélógún nígbà tí wọ́n súnmọ́ jerúsálẹ́mù tí wọ́n dé bẹ́tífágè ní òkè ólífì jésù rán àwọn ọmọ ẹ̀yìn méjì lọ síwájú ó sọ fún wọn pé. ẹ lọ sí ìletò tí ó wà ní ọ̀kánkán yín yìí bí ẹ bá ti wọ inú rẹ̀ ẹ ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n so mọ́lẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ẹ tú wọn kí ẹ mú wọn wá fún mi bí ẹnìkan bá bi yín ní nǹkan kan ẹ pé olúwa nílò wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọn yóò jẹ́ kí ẹ wọn wá. kí tí wòlíì ní sọ lè pé. ẹ sọ fún ọ̀dọ́mọbìnrin Síónì pé wo ọba rẹ tí wá sọ́dọ̀ rẹ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ogun kẹ́tẹ́kẹ́tẹ́ àní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹranko tí a ń láti rẹrù. àwọn ọmọ ẹ̀yìn náà lọ wọ́n ṣe bí Jésù ti pàṣẹ fún wọn wọ́n fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà àti ọmọ rẹ̀ wá wọ́n ti aṣọ lé wọn lórí jésù bá mú kẹ́tẹ́kẹ́tẹ́ gùn ọ̀pọ̀ nínú àwọn ènìyàn tẹ́ aṣọ wọn sọ́nà àwọn mìíràn ya ẹ̀ka igi wọ́n tẹ́ wọn sọ́nà àwọn èrò tí ó ń lọ níwájú àti àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wá ń kígbe pé. hòsánà fún ọmọ dáfídì olùbùkún ni ẹni tí ó wà lórúkọ olúwa ògo ni fún ọlọ́run lókè ọ̀run nígbà tí jésù wọ jerúsálẹ́mù gbogbo ìlú mì tìtì àwọn aráàlú ń béèrè pé. ta nìyí. àwọn èrò tí ń bọ̀ wá sì dá wọn lóhùn pé. jésù wòlíì láti ìlú násárẹ́tì ti gálílì ni. jésù bá wọnú tẹ́ḿpìlì lọ ó lé gbogbo àwọn tí wọ́n tà tí wọ́n rà kúrò níbẹ̀ ó ti tábìlì àwọn tí wọ́n ń ṣe pàṣípààrọ̀ owó ṣubú ó da ìsọ̀ àwọn tí wọ́n ń ta ẹyẹ léwu ó sọ fún wọn pé ó wà ní àkọsílẹ̀ pé ilé àdúrà ni ilé mi jẹ́ ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sápamọ́ sí. àwọn afọ́jú àti àwọn arọ́ bá wá sọ́dọ̀ rẹ̀ nínú tẹ́ḿpìlì ó sì wò wọ́n sàn nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn amòfin rí àwọn ohun ìyanu tí Jésù ṣe tí wọ́n tún gbọ́ bí àwọn ọmọdé ti ń kígbe nínú tẹ́ḿpìlì pé. Hòsánà fún ọmọ Dáfídì. inú wọn ru wọ́n sọ fún un pé o kò gbọ́ ohun tí àwọn wọ̀nyí wí ni. jésù dá wọn lóhùn pé mo gbọ́ ẹ kò ti kà á pé lẹ́nu àwọn ọmọ ọwọ́ àti àwọn ọmọ ọmú ni ìwọ ti gba ìyìn pípé. ó bá fi wọ́n sílẹ̀ ó sì jáde kúrò lọ sí bẹ́tánì níbẹ̀ ni ó gbé sùn. lówùúrọ̀ ọjọ́ kejì bí ó ti ń padà lọ sínú ìlú ebi ń pa á bí ó ti rí igi ọ̀pọ̀tọ́ kan lọ́nà ó yà lọ sí ìdí rẹ̀ ṣùgbọ́n kò rí nǹkan kan lórí rẹ̀ àfi kìkì ewé ó bá sọ fún un pé. o kò ní so mọ́ láéláé. lẹ́sẹ̀kẹsẹ̀ ni igi ọ̀pọ̀tọ́ náà bá gbẹ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí ẹnu yà wọ́n wọ́n ń sọ pé. báwo ni igi ọ̀pọ̀tọ́ náà ṣe gbẹ lẹ́sẹ̀kẹsẹ̀. jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ bá ní ìgbàgbọ́ láìsiyèméjì ohun tí ó ṣẹlẹ̀ sí igi ọ̀pọ̀tọ́ yìí nìkan kọ́ ni ẹ ò ṣe ṣùgbọ́n bí ẹ bá sọ fún òkè yìí pé dìde kí o lọ rì sínú òkun bẹ́ẹ̀ ni yóò rí ohunkóhun tí ẹ bá béèrè nínú àdúrà bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí gbà. nígbà tí jésù dé inú tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà ìlú wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. irú agbára wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní agbára náà. jésù dá wọn lóhùn pé èmi náà yóò bi yín léèrè ọ̀rọ̀ kan tí ẹ bá dá mi lóhùn èmi náà yóò wá sọ irú agbára tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí ìrìbọmi tí Jòhánù ń ṣe báwo ló ti jẹ́ ṣé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n wá bẹ̀rẹ̀ sí bá ara wọn jiyàn wọ́n ń wí pé. bí a bá sọ pé láti ọ̀run ni yóò bi wá pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ bí a bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn ni a bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn gbà pé wòlíì tòótọ́ ni Jòhánù. wọ́n bá dá Jésù lóhùn pé àwa kò mọ̀. ó bá sọ fún wọn pé. èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí fún yín. ó wáá bi wọn pé. kí ni ẹ rò nípa èyí ọkùnrin kan ní ọmọ méjì ó lọ sọ́dọ̀ èkínní ó sọ fún un pé ọmọ lọ ṣiṣẹ́ nínú ọgbà àjàrà mi lónìí ọmọ náà dá a lóhùn pé n kò ní í lọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ó ronú pìwàdà ó bá lọ ọkùnrin náà lọ sọ́dọ̀ ọmọ kejì ó sọ fún un bí ó ti sọ fún èkíní ọmọ náà dá a lóhùn pé ó dára mo gbọ́ bàbá ṣùgbọ́n kò lọ nínú àwọn méjèèjì èwo ni ó ṣe ìfẹ́ bàbá rẹ̀. wọ́n ní ìkíní ni jésù bá sọ fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn agbowó òde àti àwọn aṣẹ́wó yóò ṣáájú yín wọ ìjọba ọlọ́run nítorí Jòhánù wá sọ́dọ̀ yín ní ọ̀nà òdodo ṣùgbọ́n ẹ kò gbà á gbọ́ ṣùgbọ́n àwọn agbowó òde àti àwọn aṣẹ́wó gbà á gbọ́ lẹ́yìn tí ẹ rí èyí ẹ kò ronú pìwàdà kí ẹ gbà á gbọ́. Jésù ní ẹ tún gbọ́ òwe mìíràn bàbá kan wà tí ó gbin èso àjàrà sí oko rẹ̀ ó ṣe ọgbà yí ká ó wa ilẹ̀ ìfúntí síbẹ̀ ó kọ́ ilé ìṣọ́ sí i ó bá fi ilé àwọn alágbàro lọ́wọ́ ó lọ sí ìdálẹ̀ nígbà tí ó tó àkókò ìkórè ó rán àwọn ẹrú rẹ̀ sí àwọn alágbàro náà láti gba ìpín tirẹ̀ wá nínú èso rẹ̀ ṣùgbọ́n àwọn alágbàro náà mú àwọn ẹrú rẹ̀ wọ́n na àwọn kan wọ́n pa àwọn kan wọ́n sọ àwọn mìíràn ní òkúta síbẹ̀ ó tún rán àwọn ẹrú mìíràn tí wọ́n pọ̀ ju àwọn ti àkọ́kọ́ lọ ṣùgbọ́n bákan náà ni àwọn alágbàro yìí ṣe sí wọn ní ìgbẹ̀yìn ó rán ọmọ rẹ̀ sí wọn ó ní wọn ò bu ọlá fún ọmọ mi ṣùgbọ́n nígbà tí àwọn alágbàro náà rí ọmọ rẹ̀ wọ́n wí láàrin ara wọn pé àrólé rẹ̀ ni èyí ẹ wá ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ lè di tiwa wọ́n bá mú un wọ́n tì í jáde kúrò nínú ọgbà àjàrà wọ́n sì pa á nítorí náà nígbà tí ẹni tí ó ní ọgbà àjàrà bá dé kí ni yóò ṣe sí àwọn alágbàro náà. wọ́n dá a lóhùn pé pípa ni yóò pa àwọn olubi náà yóò fi ọgbà àjàrà rẹ̀ lé àwọn alágbàro mìíràn lọ́wọ́ tí yóò fún ní èso ní àkókò tí ó wọ̀. Jésù sọ fún wọn pé ẹ kò tí ì kà nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn tí ń mọlé kọ̀ sílẹ̀ òun ni ó di pàtàkì ní igun ilé iṣẹ́ Olúwa ni èyí ìyanu ni ó jẹ́ lójú wa nítorí èyí mo sọ fún yín pé a gba ìjọba Ọlọ́run lọ́wọ́ yín a fi fún orílẹ̀-èdè tí yóò so èso tí ó yẹ bí ènìyàn bá kọlu òkúta yìí olúwa rẹ̀ yóò rún wómúwómú bí òkúta yìí bá bọ́lu ènìyàn yóò rẹ́ olúwa rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́. nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn farisí gbọ́ àwọn òwe wọ̀nyí wọ́n mọ̀ pé àwọn ni ó ń bá wí. wọ́n bá wá ọ̀nà láti mú un ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí àwọn ènìyàn gbà á bíi wòlíì. Mátíù orí kejìlélógún Jésù tún fi òwe bá wọn sọ̀rọ̀ ó ní ìjọba ọ̀run dàbí ọba kan tí ó ń gbéyàwó fún ọmọ rẹ̀ ó rán àwọn ẹrú rẹ̀ lọ pé àwọn tí ó dájọ́ ìgbéyàwó náà fún ṣùgbọ́n wọn kò fẹ́ wá ó tún rán àwọn ẹrú mìíràn kí wọ́n sọ fún àwọn tí a ti pè pé mo ti ṣe àṣetán mo ti pa màálùú àti àwọn ẹran ọlọ́ràá mo ti ṣe ètò gbogbo tán ẹ wá sí ibi ìgbéyàwó ṣùgbọ́n wọn kò bìkítà ọ̀kan lọ sí oko rẹ̀ òmíràn lọ sí ìdí òwò rẹ̀ àwọn ìyókù ki àwọn ẹrú mọ́lẹ̀ wọ́n lù wọ́n pa inú wa bí ọba náà ó bá rán àwọn ọmọ ogun rẹ̀ kí wọ́n pa àwọn apànìyàn wọn nírun kí wọ́n sì dáná sun ìlú wọn ó bá sọ fún àwọn ẹrú rẹ̀ pé a ti parí gbogbo ètò ìgbéyàwó ṣùgbọ́n àwọn tí a ti pè kò yẹ ẹ wá lọ sí gbogbo oríta ìlú ẹ pe gbogbo ẹni tí ẹ bá rí wá sí ibi ìgbéyàwó àwọn ẹrú náà bá lọ sí ìgboro wọ́n kó gbogbo àwọn tí wọ́n rí wá àti àwọn ènìyàn rere àti àwọn ènìyàn burúkú onírúurú ènìyàn bá kún ibi àsè ìgbéyàwó nígbà tí ọba wọlé láti wo àwọn tí wọ́n ń jẹun ó rí ọkùnrin kan níbẹ̀ tí kò wọ aṣọ ìgbéyàwó ọba bi í pé arákùnrin báwo ni o ti ṣe wọ ìhín láì ní aṣọ ìgbéyàwó ṣùgbọ́n kẹ́kẹ́ pamọ́ ọkùnrin náà lẹ́nu ọba pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ dì í tọwọ́ tẹsẹ̀ kí ẹ sọ ọ́ sínú òkùnkùn biribiri. Biri níbẹ̀ ni ẹkún àti ìpayín kékeré yóò wà nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè ṣùgbọ́n àwọn díẹ̀ ni a yàn. àwọn Farisí bá lọ foríkorí wọ́n ń wá ọ̀nà tí wọn yóò fi ká ọ̀rọ̀ mọ́ Jésù lẹ́nu wọ́n bá rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù láti bí pé. olùkọ́ni a mọ̀ pé olóòótọ́ ni ọ́ àti pé pẹ̀lú òtítọ́ ni o fi ń kọ́ ènìyàn ní ọ̀nà Ọlọ́run o kì í ṣe ojúsàájú fún ẹnikẹ́ni nítorí o kì í wojú ènìyàn kí o tó sọ̀rọ̀ nítorí náà sọ ohun tí o rò fún wa ó tọ̀nà láti san owó orí fún késárì ni àbí kò tọ̀nà. ṣùgbọ́n jésù mọ èrò ibi tí ó wà lọ́kàn wọn ó ní. kí ló dé tí ẹ fi ń dẹ ẹ̀yin alárekereke yìí ẹ fi owó tí ẹ fi ń san owó orí hàn mí. wọ́n bá mú owó fàdákà kan fún un ó wáá bi wọ́n pé. àwòrán àti àkọlé ta ni èyí. wọ́n dá a lóhùn pé ti késárì ni. ó bá sọ fún wọn pé. tí ó bá rí bẹ́ẹ̀ ẹ fi ohun tí ó jẹ́ ti késárì fún késárì kí ẹ sì fi ohun tí í ṣe ti ọlọ́run fún ọlọ́run. nígbà tí wọ́n gbọ́ báyìí ẹnu yà wọ́n wọ́n bá fi sílẹ̀ wọ́n sì bá tiwọn lọ. ní ọjọ́ náà àwọn sadusí kan wá sọ́dọ̀ rẹ̀ àwọn sadusí ni wọ́n sọ pé kò sí àjínde wọ́n bi í pé. olùkọ́ni Mósè sọ pé bí ẹnìkan bá kú láì ní ọmọ kí àbúrò rẹ̀ fẹ́ aya rẹ̀ kí ó lè bí ọmọ fún ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n-tàbúrò méje kan wà lọ́dọ̀ wa èkíní gbé ìyàwó láìpẹ́ ó kú nígbà tí kò bí ọmọ ó fi ìyàwó rẹ̀ sílẹ̀ fún àbúrò rẹ̀ èkejì náà kú àti ẹ̀kẹta títí tí àwọn méjèèje fi kú ní ìkẹyìn gbogbo wọn obìnrin náà wá kú tí ó bá di àkókò àjíǹde nínú àwọn méjèèje ìyàwó ta ni obìnrin náà yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé gbogbo wọn ni wọ́n fi ṣe aya jésù dá wọn lóhùn pé ẹ ṣìnà nítorí pé ẹ kò mọ ìwé mímọ́ àti agbára ọlọ́run nítorí pé ní àkókò àjínde kò ní sí pé à ń gbéyàwó tàbí pé à ń fi ọmọ fún ọkọ nítorí bí àwọn áńgẹ́lì ti rí ní ọ̀run ni wọn yóò rí nípa ti àjínde àwọn òkú ẹ kò tí ì ka ọ̀rọ̀ tí ọlọ́run sọ fún yín pé èmi ni ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run jacobu ọlọ́run kì í ṣe ọlọ́run àwọn òkú ọlọ́run àwọn alààyè ni. nígbà tí àwọn ènìyàn gbọ́ ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nígbà tí àwọn Farisí gbọ́ pé ó ti pa àwọn Sadusí lẹ́nu mọ́ wọ́n kó ara wọn jọ ọ̀kan nínú wọn tí ó jẹ́ amòfin bí í ní ìbéèrè kan láti fi dẹ́ ẹ́ pé. olùkọ́ni òfin wo ni ó ṣe pàtàkì jùlọ nínú ìwé òfin. Jésù dá a lóhùn pé. fẹ́ olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ àti gbogbo ẹ̀mí rẹ àti ní gbogbo èrò rẹ èyí ni òfin tí ó ga jùlọ òun sì ni èkíní èkejì fi ara jọ ọ́ fẹ́ràn ọmọnìkejì rẹ bí o ti fẹ́ ara rẹ òfin méjèèjì wọ̀nyí ni gbogbo òfin ìyókù àti ọ̀rọ̀ inú ìwé àwọn wòlíì rọ̀ mọ́. nígbà tí àwọn Farisí péjọpọ̀ Jésù bi wọ́n pé kí ni ẹ nípa Mèsáyà ọmọ ta ni. wọ́n dá a lóhùn pé. ọmọ Dáfídì ni. ó bá tún bi wọ́n pé. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ báwo ni ẹ̀mí mọ́ ṣe darí dáfídì tí dáfídì fi pe mẹ̀sáyà ní olúwa dáfídì sọ pé olúwa sọ fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí n ó fi sọ àwọn ọ̀tá rẹ di ohun ìtìsẹ̀ rẹ bí dáfídì bá pè é ní olúwa báwo ni mẹ̀sáyà ti ṣe jẹ́ ọmọ rẹ̀ kò sí ẹnìkan tí ó lè dá lóhùn ọ̀rọ̀ yìí láti ọjọ́ náà ẹnikẹ́ni kò ní ìgboyà láti tún bí i ní ohunkóhun mọ́. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tabi www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.